ilé ìjọsìn fún ọlọ́run tí àwa ń gbé yẹ̀wò nínú ẹ̀ àwọn nǹkan tí ó ga jù tí ẹ̀dá máa ń lo àsìkò ẹ̀ fún owó rẹ̀ fún àti àwọn àǹfààní tó lè wá bá fún fún òun náà ni ọ̀rọ̀ ọlọ́run abẹ́rẹ́ wọn bá lọ́hùn sùlùhánà kó mọ́sálá ìgbà àpéjọ wa ní ìdínà kó gba ní ìbádà fún wa a kí ó gba àwọn afáwa tí olúwa lò ní sábàbí àti ṣe wá láǹfààní ní orí ìjòkó wa lọ́jọ́ ti ní bẹ̀rẹ̀ látorí àwọn ìmáàmù wa Sheikh Abdul Hakim bin Abdul Rahim Al-Kutubi àti àwọn ìmáàmù wa Sheikh Abdul Barakat Sheikh Abdul Ghani Juma abẹ́lọ́n kí ọmọ sọ́lá ìbáni sọ́kàlùkún wa lẹ́sàn rí wọ́n ni sàlékún dáadáa wọn ni ó gba ìgbìyànjú náà bá wa sọ̀rọ̀ ẹnikẹ́ni àti ẹnìkejì àwọn àkọlé kan tí a ní bùkátà sí ni especially àwa tí a ń pẹ̀rẹ̀ wa lé sọ́nà tọ́rẹ́ lómi ìdúró pé wa bá ti tó ń bá ti ṣe ìtì sáàbù ara ń sí sọ́nà automatically ẹ́ gbogbo tí ń jẹ́ sọ́nà ti pé sọ́nà lánàá bẹ́ẹ̀ sì ni kò rí bẹ́ẹ̀ ọ̀tọ̀ ní téèyàn pè rẹ̀ ọ̀tọ̀ ní téèyàn jẹ́ bí sì máa ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà àfẹni tí fira rẹ̀ lẹ̀ lórí iná ni tó já sí pé tí ń pè rẹ̀ òun náà ni yóò padà máa jẹ́ nígbàtí wọ́n kọ bá wa sọ̀rọ̀ wọ́n sì bá wa sọ̀rọ̀ lórí àwọn ojúṣe wa tó wọ́sí àwọn ọmọ tí Olúwa jogún fún wa ẹ̀rákùn èwo ló ṣe kó dànù nù yìí dáńsọ ni ọjọ́ iwájú Islam àwọn ọmọ tí Olúwa ń fún wa yìí náà yóò bá da láwùjọ tí wá ní kìí ṣe ń bò mí o orúkọ kan bá bá Islam ara wọn jẹ́ lẹ̀ yìí ó lè máa àfẹ́tì àwọn aráàlú mi ìsìláàmù náà sì lè ìsìláàmù ń ṣe pé kò sí ní ó sẹ́sìn ọlọ́ báwa tá à ń ṣe kásọpọ́jọ́ iwájú àwa mùsùlùmí ó bèèsì lórí kí ni o àwọn ọmọ tí a bá bí sáwùjọ yìí bàbá ti dé kópa àwọn ọmọ yẹn bàbá ti áńdù àwọn ọmọ yẹn sí bàbá ti tírínì wọn sí ni eléyìí náà ni àkọlé tí wọ́n kọ́ fi bá wa sọ̀rọ̀ ibi tá ti wá yọ ọmọ ni kò nínú ilẹ̀ bẹ́ẹ̀ sì lọ́wọ́ ní jábọ́ sọ́mà ìdílé kan náà ni wọ́n ti pòròdúsì ọmọ tí ó máa wúlò fún Islam lọ́jọ́ iwájú àwọn tí wọ́n wà sí ní tó wáyé pé ibi tá a fẹ́ gbin nǹkan sí ibẹ̀ ń gbóná rírí àbójóná ráúráú bóò ní tá a fẹ́ gbìn síbẹ̀ bóò láti máa rí kan dáadáa látàrí torí ẹ̀ òun ló fa àkọlé ẹlẹ́kejì ìdí àwọn ṣẹ́kọ̀ wa Abul Barakat tí wọ́n fi bá wa sọ̀rọ̀ nípa gbóòní ìdílé mùsùlùmí ó fi tòrò tí ó sì jẹ́ tó mọ́kànga tó fírí kúrò nínú dámà sí kíni jama anúṣóṣù wọ́n sì jẹ́ oyé wa wípé nínúṣóṣù yìí ó máa ń ṣẹlẹ̀ sóbìnrin bó ṣe máa ń ṣẹlẹ̀ sọ́kùnrin àwọn ọkọ̀ èèyàn máa ń rò fóbìnrin nìkan iná lóluwa ń bá sọ̀rọ̀ láì mọ̀ wípé olúwa ṣe ń sọ èyí tó jẹ́ ti obìnrin bẹ́ẹ̀ náà ló sọ èyí tó jẹ́ tọkùnrin tí nǹkan tí a sọ yìí bá ti wà nínú ìdílé ìdílé yẹn ò ní tòrò tí ìdílé ò bá sì tòrò àwọn ọmọ tí ó jáde ń bẹ ní àánú ọlọ́run nìkan ló kù ni wọ́n fi níwà fẹ́ tẹ̀jì ẹ̀rìn sọ̀tòrí ẹ̀ ọkùnrin ò gbọ́dọ̀ jẹ́ náà ṣíṣù bẹ́ẹ̀ náà lóbìnrin ò gbọ́dọ̀ jẹ́ kiri jama náà ṣíṣà àwọn sọ́làyé ọ̀rọ̀ kan fún wa níbílẹ̀ ọ̀rọ̀ wọn ni nípa pé nínú tí àwátá jóbìnrin táǹkásẹ̀ lásìkò yìí òun náà ni ẹgbẹ́ kí lọ kan ní àwọn ọmọ wa tí wọ́n máa sábà fẹ́yàwó nílùú èkó ọlọ́mọ ń fa ẹlòmí ìṣe kóńgẹ́ ṣùgbọ́n àṣà wọn ni nígbà tí ọ̀pọ̀lọpọ̀ wọn èé ṣe mùsùlùmí débi tá a sọ pé wọ́n rí bàbá rí bí wọn àbí wọ́n rí ìyá rí bí wọn ni àbí wọ́n sọ pé àwọn kẹ́kọ̀ọ́ kan tó pàtàkì ọ̀pọ̀lọpọ̀ wa láti rí kílípù ọmọkùnrin tí a ń sọ yìí náà ọ̀pọ̀lọpọ̀ wa láti rí fídíò ọmọkùnrin tá ń sọ yìí èbó ni ó fẹ́ gbọ́mọ Nàìjíríà lò tàbá wò dáadáa gbọ́dà fẹ́ ni pé ògbómọ̀ṣọ́ wọn ti ní nígbà wá fẹ́ ṣe ètò márèjì ni àbáwọn kan ní wọ́n máa yà sí mímọ́ láti máa sọ nínú ẹ̀sìn wọn ìlànà wọn ni so wọ́n pè nǹkan kan sí aya lẹ́nu yóò sọ wọ́n pè sọ́kọ náà lẹ́nu ọkọ náà sọ nígbà tí yàn gbé mọ́jẹ̀mú nígbà tí wọ́n pè sí èkó yìí lẹ́nu pé kó máa sọ ìgbẹ́tọ̀ gbogbo alágbájá ọmọ alágbájá o gbogbo alọ́kọ mi o àti gẹ́gẹ́ bí ẹni tí ń ó mọ̀ sí kí ni o tí ó máa òbí rẹ̀ tí máa tẹ̀ láṣẹ rẹ̀ nígbà tó débẹ̀ ni ọmọ ìbò rẹ̀ wá ní òbí wù òbí ta ni a ta ni ó jẹ́ bí chief commander àbójẹ́ brigadier ó jẹ́ ó jẹ́ colonel wọ́n ní ọmọ ọkọ ní ọlọ́ọ̀tọ̀ nídìí rárára ní sẹ́yìnsì ọmọ ọkọ ní máa ní. nígbà kò rí rẹ̀ rí ìyá rẹ̀ bó fi kọ́ wípé obìnrin máa ń tẹrí ba fọkọ kò sínú àṣà wọn lọ́sọ̀kẹ́ bèrè ni wọ́n ní. ẹ̀rì tó kọ́ wo pé máa tẹ̀ láṣẹ àti ẹ̀ta jẹ́ eléyìí náà kó ló ṣe máa pa mí láti. so ẹni bá jẹ́ mùsùlùmí àwọn irinrú lànà báyẹn gbèsè ayé ẹni tí ó lẹ́sìn la fẹ́ lò ó sì bìyọ́ndì àtàlù kan àbí ṣe ìlú kan yálà fi ṣàlàyé fún wa pé ìyá lè jẹ́ mùsùlùmí ń gbà míì kó mọ́ lóṣèmí mùsùlùmí ẹ̀rì ìyẹn gan la bá lẹ̀ ńlẹ̀ káàárọ̀ jíire ni gbogbo ìtawà bá fi bá wa sọ̀rọ̀ látàárọ̀ ni a rí ọmọ ni a lò gbé sí ayé marital life ni nílẹ̀ Yorùbá kò bẹ́ẹ̀sì lórí ìlànà tọ́lọ́ ó bẹ́ẹ̀sì lórí àṣà ni àwọn bàbá wa kan ní jọ̀ǹjọ̀ mi àtàwọn ìyá wa kan ní tí wọ́n jẹ́ mùsùlùmí àwọn náà rí ìgbésí ayé ìsìláàmù lò nídìí ilé wọn ṣùgbọ́n wọ́n jẹ́ mùsùlùmí kí ló fà á torí pé bóyá tóró àwọn tí wọ́n dé sí lọ́wọ́ náà àwọn àfà tòkè àfà míì gan kò rí ìsìláàmù fi tó lé rẹ̀ àfà míì kò rí ìsìláàmù kò rí fi tó lé rẹ̀ ó sì ń jágbà fún jágbà mọ́mù orí ńláńlá kan ni kéèyàn jẹ́ mùsùlùmí kó wá rí ìsìláàmù fi tó ìgbésí ayé rẹ̀ gbogbo mùsùlùmí kọ́ ni ó léwu àǹfààní o ṣùgbọ́n àǹfààní yẹn sílẹ̀ everybody wa ó wá kù sọ́wọ́ àwọn ìwo ni wọ́n lòrú àǹfààní nì ẹ̀rì ìdáǹsọ yìí ọ̀rọ̀ tó lágbára ni lẹ́bi mọ rí ngbà míì níbi àwọn tó pé bàbá ńlá bá bá wọn kẹta mùsùlùmí mùsùlùmí mùsùlùmí mùsùlùmí ni wọ́n ní níbi máa yí sọ̀rọ̀ yìí wọ́n ń gbé fún wọ́n ń sọ òòsà wọ́n ń sẹ́bọ̀ wọ́n ń àwọn atrocity tí ò yẹ ká mọ rí nù ayé mùsùlùmí ẹnìkan wà lè sọ pé wọ́n ṣe mùsùlùmí o bọ́lá wọn náà sọ pé àwọn ń lọ wọn náà fẹ́sẹ̀ yìí lẹ̀ ìsìláàmù náà wọ́n ń kílèmù ṣùgbọ́n àti lògbé sí ayé mùsùlùmí ó ṣe kíni yàrá ó dogun lọ́dẹ fún wọn nígbà wa wà lọ́wọ́ Buhari pé èyí tó pọ̀ jù nínú ẹ̀ òun náà ní kíni o tó ṣokùnfà rìn ó ní aljahad ẹni bí akáde ṣẹ̀ríyà àìmọ̀kan sí òfin ẹ̀sìn ọlọ́run eléyìí ni táwọn àfáà tí ọlọ́run ọba fi kẹwàá tí wọ́n jáwọ́ àfẹ́ ìsúná náà àwọn ni wọ́n wá là wá lójú wọ́n àwọn kan tá ń sọ yìí kò fi bẹ́ẹ̀ wọ́pọ̀ níjọ́ aláwọn àfó ti lọ ṣáájú o tàtà làwọn àfá tí wọ́n rí Islam fi tonú ìdílé wọn kò fi bẹ́ẹ̀ wọ́pọ̀ a ní wọn ò sí oṣù bá wọn wọ́pọ̀ tí ìbá ti gbà tọ́lọ́ ṣẹ̀ṣẹ̀ ń sàánú wa dúró àwọn àfá wa dáadáa tí wọ́n fi súnà rè wá láti mọ̀ wípé hayatuna islamuna wa islamuna huwa hayatuna ìṣẹ̀mí ayé wa ní ìsìláàmù wa ìsìláàmù wa náà láyé wa lánàá fọ́rọ̀ ní kó báyìí náà fún ma a ní sí yàtọ̀ láàrin méjèèjì ní ayé wa ní ẹ̀sìn wa ní ẹ̀rì méjèèjì níjọ ń lọ papọ̀ náà ní akíkalùkù wọn ní àpapọ̀ olúwa kó bá ní gba ìgbìyànjú náà ní ìbádà fún wọn a sì kí àwa náà kú kalẹ̀ olúwa kó ìgbà ní ìbádà fún wa náà wa sallallahu yóò lọ sọ́dọ̀ àwọn sheikh ah,